إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد هو المبعوث إلى عامة الدين وكافة الورى بالحق والهدى والنور والضياء وأن القرآن كلام الله منه بدأ بلا كيفية قولا وأنزله على رسوله وحيا وعلم أنه بصفاته ليس كالبشر والرؤية حق لأهل الجنة بغير إحاطة ولا كيفية كما نطق به والسلام على رسول الله دقا قولوا ìkíyàsí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdàbọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. àmọ́sálà mi là ń fẹ́ bọ́ sí nínú àwọn masáyì alimọ̀tò alẹ́kọ̀ bìnàbí sallallahu alayhi wa sallam. nínú àwọn masálà tó so mọ́ anábà Muhammad sallallahu alayhi wa sallam. tẹ́bà wo ìtànkọ́ yìí dáadáa ẹ̀rí wípé àfa àwa ṣe tẹ̀gìrì jíjà ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ nípa ìmọ̀lọ́ ọlọ́kan tó lálàáfíà wọ́n tẹ̀lé pẹ̀lú ẹni tọ́lọ́ wọn ṣe sí ilé ti ṣe anábà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lẹ́yìn náà ẹ̀rí ojú tí ó tẹ̀lé ni pé tọ́lọ̀ ń fi ránṣẹ́ sí ilé ti ṣe Al-Qur'an ọ̀rọ̀ lẹ́yìn al ni ó tẹ̀lé ni ṣé wàá àwọn kan mẹ́nu bà nípa anábà Muhammad yìí sallallahu alayhi wa sallam ìgbàgbọ́ ẹnìkan pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam kò lè lálàáfíà tí o bá nígbàgbọ́ nípa anabi pẹ̀lú àwọn kàtà sọ yìí mo lọ wá gbọ́ kàtà sọ yìí sí ìgbàgbọ́ ẹnìkan kan pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam kò lè lálàáfíà gbà tó bá tó nígbàgbọ́ pẹ̀lú anábà Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn àlàyé bá bẹ́ẹ̀ ṣe tẹ̀tẹ̀ sọ́ọ̀nù rẹ̀ wà mí màá sáré kà fún wa lẹ́yìn náà màá wá padà síbi àlàyé tó ní àwọn ará sí ní wọn bàtà yẹn bàtà alákọ̀ọ́kọ́ oníkéèké yẹn gbà pé anábà Muhammad sallallahu alayhi wa sallam abdu anyahu abdu téèyàn ò nígbàgbọ́ wípé anábà Muhammad sallallahu alayhi wa sallam abdu ni tàbí ó ń sọ lẹ́nu pé abudu ni kò rí ní ìrì abudu èyí tó wọ́n kọjá àlàpà nípa Muhammad yóò gbé wọ́n ní dáwọ́jà òbòdìyà ìlà dáwọ́jà àlìkìláhìyà wà lóbòmíyà bọ́lá ẹ̀kọ́ wà má nà wọ́n sí síbẹ̀ nàbí ẹ̀kọ́ ìyẹn já kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé anáwó nàbí yìí anábì kìí ṣe sáàyè báwọn kẹfẹ́ ni yóò ti sọ táǹpẹ̀ ní òkèdà bá àtúntò lápọ̀ nígbà yìí bákan náà kìí ṣe mọ̀jìnà kò yá wòlé sẹ́nu kíkà gbọ́ àwọn kìfìrí ni wọ́n á lè tó ń tó mú wá àṣàbí àwàlẹ̀ àwọn adápaarọ́ àwọn àlọ́ àwọn àlọ́ àwọn ẹni ìjọ ìlú dàpọ̀ tòyàn ń lọ́dọ̀ gba pé àná Muhammad sallallahu alaihi wasallam anábì ọlọ́wọ́ bá ní nítorí pé ẹ má bàa ṣe àṣe ètò nípa rẹ̀ mo rò wá sá àgbàgbà rẹ̀ tó ṣe mímọ̀ pé ápù ni kò ní jẹ́ ká ṣe àṣe ètò mímọ̀ pé nàbí kò ní jẹ́ ká ṣe àṣe ètò nípa rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta oníkẹ́ anáwó rọ́sùlù ájọ́ àdàlẹ́ gbàgbé kì í ṣe anábì lásán rọ́sùlù torí pé dárọ́jà rìsáàlà ojú dárọ́jà gbogbo wà lọ kàmá sábà wọ síbẹ̀ ní adúlọ̀ ẹ̀ ojú mẹ́rin ojú mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ni pé ájọ́ àdàlẹ́ gbàgbé pé anáwó khatimu wa khatamu al-anbiya wal mursalin tó bá ti jẹ́ khatamu an-nabiyyin khatamu náà ni fún mursalin tó bá jẹ́ kọ́tàmù fún àwọn ọ̀sẹ̀lẹ̀ kọ́tàmù náà ni fún al-anbiya mo rò pálá yẹn mi ti tọ́yì alákìrọ̀ àti àyè nàkúrò kọ́ọ̀tù wàhálà kìrọ̀ àti àlìkìrọ̀ àti sáyẹrọ̀ a sọ pé kọ́tàmù méjèèjì máa padà síjú kan náà nípa musala yìí la àdìsí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó di mélòó tí mo sọ báyìí mẹ́rin àjọ̀dọ̀ tó ayé pé anyahu habibu rabbil alamina wa khalil àfi ẹwà kọ́lé ìlú nítorí pé kúlà yẹn gẹ́gẹ́ ní aṣọ tó ń ti ní riwáyà lálàáfíà fún riwáyà tó wá lọ́rọ̀ ìmọ̀ṣábà tí wọ́n á tó kó lálàáfíà láti ẹja jàmọ́ àméjèèjì torí pé nínú dárọ́jà ṣọ́gbù náà ní kúlà wa láti àlùkúlà aládàrọ̀jà ti àlùṣọ́gbù. olùbá láyé mi ti ó di mélòó báyìí ó di mélòó márùn ẹlẹ́ẹ̀kẹfà làwọn abẹ́ta ni sálàyé mi ti ẹlẹ́ẹ̀kẹfà òun la fẹ́ kà láàkín lábẹ́ ẹlẹ́ẹ̀kẹfà yẹn a gbọ́dọ̀ fi wípé kúlù dáwà nùkú wa ti bá dàbò fàgọ́ yóò wà hà wà a gbọ́dọ̀ fi síkà tó ka ìta abẹ́ kàlẹ́ sí kínyẹn jẹ́lẹ̀ kẹfà kẹlẹ́ ìta abẹ́ kàlẹ́ sí jẹ́lẹ̀ kẹfì sálàyé mi ti wà kúlù dáwà nùkú wa ti bá dàbò fàgọ́ yóò wà hà wà gbogbo ẹni tó bá tó pẹ́ra rẹ̀ lánàá bi lẹ́yìn àná ibi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni àmì lẹ́tọ̀ á wàhálà kìí ṣe ṣubuha kan lórí lójú ìfẹ́ rẹ̀ torí pé kò sí ṣubuha kan tó fẹ́ so mọ́ ẹ mẹ́gbà gbé tá a fi sọ wípé wàhálà yẹn tá a ṣe rántí nígbà tó máa gbé ìtumọ̀ rẹ̀ nígbà tó wọ̀ ní ṣubuha kankan torí pé tá bá lórí ṣubuha sẹ́wọ̀n pé ìtumọ̀ rẹ̀ ní kí a sọ pé kẹfẹ́ rí i adé ni ma wọ ẹgbẹ́ dá wá àwáwí fún ẹgbẹ́ ṣubuha kan ló fà ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tọ́yìn mo rò pé ọ̀rọ̀ mi yẹ ó yẹ wá bá a ní tọ́yìn ẹ wá já lọ síbi wàhúwà ní àwọn oṣù. wàhúwà ní àwọn oṣù ilà àmàtì jìnnì wàhálà fàtì wàhálà ìhàkì wàlúùdá wàbí lórí wàhúyà. yọọ anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam gẹ́gẹ́ bí hadith tàbí kasẹ́yìn wọ́n ní wípé gbogbo àwọn anábì ọlọ́run tí wọ́n ṣáájú o ọlọ́run máa rán wọn sí òun mọ àwọn nìkan ni ṣùgbọ́n ọlọ́run rán wọn sí ànásù dáàfà láti ìbáàrọ̀ yìí wọ́n tún dọ̀rọ̀ ànásù lọ. wọ́n ní wàhúwà yìí mọ̀ bóyá wọn fún anábì Muhammad sallallahu alayhi wa sallam wọn lẹ́ni tọ́lọ̀ ń gbé dìde ilà àmàtì dìde nì lọ́ba gbogbo àwọn àjànú wàkẹ́ fatiluwarọ̀ aliwarọ̀ alifalukọ. àti gbogbo ẹ̀dá pátápátá ìsálà anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó kó a àti èèyàn sínú papọ̀ àwọn àfẹ́ẹ̀sì wọ́n sì di oyé wa ike bẹ́ẹ̀ ló ṣe rí kódà wọn nàkọ́lá ìjùmọ̀ lórí ẹ̀ sọ Ibn Hazm nínú tíra rẹ̀ wọn nàkọ́lá ìjùmọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ náà làlì Imam àwọn náà ìjùmọ̀ lórí ẹ̀. lórí kiri lórí ibi àdàbà Muhammad sallallahu alayhi wa sallam bisaala rẹ kó ìyìn àtàjànú sí i àwọn onímọ̀ wa ni pé kódà táwa àgbọn náà tá a bá wo Al-Qur'ani dáadáa á rí ẹ̀rí tó pọ̀ wípé anábà Muhammad sallallahu alayhi wa sallam kìí sí ìyẹn nìkan lọ́wọ́ ọlọ́run sáájú nínú àwọn ẹ̀rí táwọn afáàmì wa tó ń ṣàlàyé alákọ̀ọ́kọ́ ọlọ́run bá ní pé wà á wù ní ayélujá jahaba qur'an ọlọ́run sọ lẹ́nu àdúgbò muhammed sọ alukur'an yìí ọlọ́run fi ránṣẹ́ sí mi lè ń rírọ̀ kùn bìhì kí lè má fi ṣe wáàsí fún yín kí má fi kìlọ̀ fún yín wá mà ń bala àti gbogbo ẹni tó bá gbọ́ tó bá dọ̀dọ̀ ẹ̀ mo rò bala yẹ mi ti alukur'an ọlọ́run fi ránṣẹ́ yìí wọ̀nyí tí mo dojú kọ tí mo bá sọ̀rọ̀ wá mà ń bala bọ̀ àti ẹni tí alukur'an bá dé ti gbọ́ ẹ̀ tó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti dé ti gbọ́ rẹ̀ ìkìlọ̀ alukur'an jẹ́ fún un náà ẹ wá dàpọ̀ ṣé yóò dé ti gbọ́ àwọn àjẹnú àti òde ti gbọ́ à ń bọ̀ wá bẹ̀ tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil'alamina ọpẹ́ ni fọlọ́ ìyìn ni fún ògo ni fún ìbùkún ni fún ẹni tó ṣe wípé òun ló sọ al tíra ti ń sòpin yà láàrin irọ́ àtòdodo ó sọ̀kalẹ̀ fún ẹrú ṣe ti ṣe anábà muhammad sallallahu alaihi wasallam kó lè bá a jẹ́ ìkìlọ̀ tàbí olùkìlọ̀ fún àwọn àgbáyé nínú àwọn àgbáyé tí ń bẹ ságbáyé làgbáyé táwọn àjẹnú àbí sàgbáyé torí ilé alàmì ìlànà kò ní ilé alàmì fáwọn àgbáyé ṣé bẹ́ẹ̀ ni àbí tọ́yìn nínú Al-Qur'an ọlọ́run sọ pé wáyé tó sọ lọ́fún من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصت فلما قضي ولوا إلى قومهم منذرين ọlọ́run ló bá tó la rẹ̀ ga ó ní láti ìgbà kan aṣẹ́rí àwọn kan náà wà lìjànú sí ẹ táwọn náà wà ń tẹ́tí gbà lọ́pọ̀ á. ìgbà tí wọ́n débẹ̀ wọ́n sọ fáwọn ẹ̀kọ́ wọn pé àǹṣètù àǹṣètù ẹ dákẹ́. fẹlẹ́ máa kó de yà. ìgbà tí wọ́n lọ́pọ̀ á ń sọ̀kalẹ̀ tán tánàbí kàtà wàlláwò ìlà ọ̀rọ̀ ìhìnmú ni. àwọn náà padà sọ́dọ̀ àwọn èèyàn wọn wọn lọ kìlọ̀ fún wa. wọ́n ní yàgò wọn náà nínú sọ́dọ̀ ìyá níta àbá òǹsìlà mi bá àyè Musa. ẹ̀yìn ìyá wa àjọ tíra àkàntọ́ lọ́n sọ̀kalẹ̀ lẹ́yìn Musa o. bó wọn ṣe mọ Musa. báwo ni ṣe mọ Musa. مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم طيب nínú alukur'an ọlọ́run tó sọ yìí kífá bi ayé aláhìrọ̀ bí kùmà èèwọ̀ nínú ìdẹ̀ra ọlọ́run ọba ẹ̀yin méjèèjì ẹ̀yin méjèèjì wo ẹ̀yin ìgbà àtàlẹ́ ìkàtìwá ìwọlẹ̀ fẹ́ mi nírọ̀ sálàyé mi ti wọlé wọlé ayé láyé anáwó sábà anáfàlọ́ mìíràn ìdí nìyí fàkọ́wàlú iná sẹ́mìnà kùr'ánà àjàbá ọlọ́run ní ìyá anáwó sálàmù aláhàlẹ́ wàlẹ̀ sálàmù àwọn àtàwọn nílò àjànú wọ́n tẹ́tí sọ́lọ̀ Qur'an àwọn náà ṣe sọ ibi àdúrà Qur'an tó ṣe nílé ìmọ̀ tó jáde lẹ́yìn tó yahdi ila rushdi fa amanna ó fi ní ìmọ̀ lọ síbi ọ̀nà nù àṣìgbàádọ́ àṣekínú àgbàádọ́ eléyìí ó mọ̀ túmọ̀ sí wípé anaba Muhammad sallallahu alayhi wa sallam anabi ni sí. Si, àwa ènìyàn ìránṣẹ́ ọlọ́run ọba ni sí àwọn àlìjànú ẹ̀yin gbogbo ẹ̀yin tá a wá yẹ ẹ̀yin tí náà lọ́kọ̀ á nìyẹn àwọn ẹ̀yin mi náà wà nínú sunna nígbà Muhammad sallallahu wa alihi wasallam tó ṣe pọ̀ alákọ̀ọ́kọ́ nù ẹ̀ òun ni wípé anígbà Muhammad sallallahu alaihi wa wípé يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة oníbi bá àwọn anábì ọlọ́run tó ti ṣáájú mi ọlọ́run máa ń rán wọn sáwọn àjọ wọn nìkan ni ṣùgbọ́n ọlọ́run ọba rìn mí sí gbogbo anas mo ti sọ fún àjọ ní ibi ọ̀pọ̀lọpọ̀ náà àfa sọ pé anas láti ibi gíga ti ní. alóhùn sùbárakàlà sọ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣẹ̀ṣẹ̀ ní ounce làwọn àlìjánu náà ní tàbí táàlì tí wọn bá ní ànínáàsì ní àtàlìjánu ló ń jẹ sálàyé mi tó kúlẹ̀ àwọn ọdún rọ́bì náàsì málìkì náàsì ìlàhì náàsì min sharri wàsíwàsì khannas alladhi yuwaswisu fi suduri náàsì minal jinnati wan náàsì minal jinnati wan náàsì tafsir méjì ló wà mẹ́rin sọ fún wa nígbà tá a tafsir o náà tó bá rí bẹ́ẹ̀ níbàámu sí ọ̀rọ̀ àwọn afọ àti wọn sọ fún wa wípé alìjánu wọnú anas sálàyé mi ti yàfa wa mi ṣe ẹ sọrí wọn ni ala lugati man yudkhilu aljanna fi lafdi nas tó tá a bá wọ lọkọ yẹn wọn bọ ẹyìn tu ila nasi kí fàjà àwọn àjẹmí ti wà mẹ sọ ti yẹn sìn tọ́ ìbọ̀dà hadith mi wà tánàbí ní ilà àkọlé ahmar wa aswad àwọn ní ma sọ pé ahmar ó làwọn àlìjánu torí bí iná lọ́lọ́run ti dà wọ́n sára yẹn mi ti bí iná lọ́lọ́run ti dà wọ́n tó wípé ìtumọ̀ rẹ̀ ni ẹ̀ tọ́yìn bá wọn àhàdíìsì mi náà tún wà rẹpẹtẹ ibi tá a Muhammad sallallahu alayhi wa sallam tó ti kú láàrin àwọn èèyàn rẹ̀ táwọn sàmbí ń wá káàkiri ìbolo lọ ọlọ́ba ọlọ́ba àwọn àdìjànú sọ̀rọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́yì àkótán àdìgbò kan tá a fẹ́ sọ òun ni wípé anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallama ó yàtọ̀ sáwọn anábì ọlọ́wọ́n bá tó látàrí wípé ọlọ́wọ́n bá ń ṣe rìsáàlà rẹ̀ ní rìsáàlà tí èsì sí ìran àwọn ènìyàn kan gẹ́gẹ́ bí ìsáàlà àwọn ànábì ọlọ́wọ́n bá tó ti sáwájú tó ṣe pé ìsáàlà àwọn sí àwọn ìran wọn nìkan ni ṣùgbọ́n ìsáàlà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìsáàlà gbogbo òjọ ni ìyẹn máa wá ràn wá lọ́wọ́ láti là kó o níbi àwọn ìmẹ́fọ́ táwọn èèyàn ń gbé káàkiri láti lè ràn wípé ànábì mi wà lẹ́yìn rẹ̀ lọ́wọ́ ọ̀kan ní ẹ̀ lọ́rọ̀ àwọn ahmadiyya bá sọ̀rọ̀ tí wọ́n ní wà á kọ̀rí iná mi hùn lámà yàrá àwọn míín náà ti ń bọ̀ lẹ́yìn wọn lọ́n gbé ránṣẹ́ dìde láàrin tiwọn náà wọ́n ní ránṣẹ́ yẹn ní gulam ahmad àti fèsì sí yẹn. tọ́yìn ọlọ́run tó wá sọ náà kọ́ àní kí wàá min ummatin illa khala fiha nadhir kò sí ìjọ àyàfi kí olùkìlọ̀ kọ́ láàrin wọn tí ó dá níbi ọlọ́run tí ó wà jíṣẹ́ fún wọn. sáà gbọ́ mi làwọn kan bá sọ pé tó bá rí bẹ́ẹ̀ nígbà tó ti sẹ pé wàyí mi ń mà ti nì gbogbo ọjọ́ tọyì káàlà níbi àwọn Yorùbá mo mọ pòfẹsọ pòfẹsọ yìí pòfẹsọ sáré sọ ẹni tó sọ bẹ́ẹ̀ pé ó tó di o pé àwọn bàtà lásán gbó ìgbàgbọ́ tó ń sàdánù pètè sáyé ní pọ̀sibú o ṣe pé báwọn yẹn ṣe chéǹjì ìlànà ànábìwá yìí sálẹ̀ yẹn bẹ́ẹ̀ náà yẹn ṣe chéǹjì làwọn bàtà lánàá torí kí wàá yẹmí ni ó máa ti ń la kọ́lá fi hanadi sẹ́yìn òbọ̀ wàá nílá anábì jẹ́ ní ìlú wájú mi oníyàn ní kakọ́ a rí nínú àwọn àfa ńlá àfa ńlá ni o tẹ́gbẹ́ ní nàìjíríà yìí wọ́n lé ká àfa márùn kan máa dàpọ̀ tí wọ́n kílè mú pé Lukman al-Hakim nípa anábì ọlọ́run kí ló ń tóbi dá anábì ọlọ́run wọ́n lò nìkan ní anábì dúdú tó wà nítorí pé yàrá dúdú

sallallahu alayhi wa sallam kálí gbọ́ yìí o à ń pín sọ ìyẹn ní ìsìn tó tún wà ní ti àgbà ìgbélé kùmọ́ àná náà ànábì ọlọ́run pé òun nìkan là ànábì tọ́lọ́ ń gbé dìde nínú àwọn dúdú ànábì áfíríkà nítorí pé áfíríkà ló gbé wọn là ànábì áfíríkà ni gẹ́gẹ́ bí torí pé lọ́dọ̀ wọn tá a bá mú wọn lánàbì yóò dàbí ẹni pé áfíríkà kọ́ fún ànábì kan tọ́yìn àwọn ọlọ́bàtálá àti Ṣàngó náà sọ pé ó súnmọ́ kájà ànábì ó sì pé àwọn èèyàn wọn ní ẹ yí òfin wọn padà lẹ́yìn wọn ó tó dáná bìí ti Yorùbá ẹ dákun tó dáná bìí dáwúsá sọ́ra àwọn ọlọ́bàtálá àti Ṣàngó dáná ànábì ti yí bò àwọn Chinese tó wá pọ̀ ní gbogbo yíbù àti nǹkan nǹkan táwọn yìí lọ dáná ànábì ti wọn ṣùgbọ́n téèyàn bá ti gbọ́ yé wípé rìsáàlà nípa Muhammad sallallahu alayhi wa sallam rìsáàlà tó ní àmà tó ní rìsáàlà tó kárí ni èèyàn ní bùkátà sí pé ó fẹ́ wà nábì fún Yorùbá lọ́tọ̀ ó fẹ́ wà nábì fún Haúsá lọ́tọ̀ ó fẹ́ wà nábì fún Áfíríkà mo rò bá dé ó padà máa wá àwọn ànábì tàwọn Chinese náà lọ mo àjọ mi yẹn o tọ́yì tó bá èyí ó tún wá là níbi àwọn tí ó sọ wípé àwọn ẹ̀kọ́ ẹ̀sìn kan lárúbáwá ló ní ìdáfẹ́ ẹja gbọ́ mi dáadáa o èyí ó là níbi àwọn tẹ́sán pé nǹkan báyìí ànábì sọ́lá aléwájú ọ̀sọ́lá ló mu wa wọ́n ara o lárúbáwá ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ aláàdá lárúbáwá ẹ̀sìn làwọn ẹ̀mí wa pè léyìí wọ́n ní aláàdá lárúbáwá bí àwọn ti ń sọ wípé jìlìbáàbù ti wá ń bí ní ìró táwọn àyà wa ń ró àfàlà bí ó sì ti tọ̀ sí ìlú táwọn ìparí rédíò ọmọ gbé tẹlifíṣàn ọmọ gbé gbígbé ọmọ gbé tẹ́lá wá sọ̀rọ̀ wípé ìmáàmù jìlìbáàbù ló ní aláàdá àwọn alábọ́wá ni lábá ni wọ́n wọṣọ dúdú káàkiri lábá ni wọ́n ti rìn lọ́dọ̀ tíá ẹlẹ́fẹ̀ẹ́ wípé ìwọ̀n ni wọ́n sọ wípé kò sí àyà kankan náà alukur'an tó gbé jáàmù lásán abẹ́ ẹ̀kọ́ ni kò sí àyà kankan ẹja sọ̀rọ̀ dáadáa tí èèyàn bá ti mọ̀ wípé risala nígbà Muhammad sallallahu alaihi wa risala amani èèyàn ó tẹ̀lé àwọn nǹkan tí èèyàn fẹ́ ṣe nínú ẹ̀sìn bá. si wípé kí ni ń bọ̀ látọ̀dọ̀ ha Muhammad di èèyàn yìí máa sọ wípé eléyàn ọba la dà wá bí mọ̀lọ́pàá yìí nìkan ohun tá a níbi sọ̀rọ̀ láàyè wáyé ọ̀sán làwọn ṣe tó ṣe nítorí kó jẹ́ áádà ṣe láwà nítorí lárúbáwá lárúbáwá mùsùlùmí lárúbáwá mọlùkọ́lá yẹ kùtì ó mọ̀pá lọ́wọ́ kìí ṣe nítorí ẹ̀sìn lárúbáwá tó jẹ́ òsì lárúbáwá òkú mọ́ mọ̀pá lọ́wọ́ kí wọ́n á lè fẹ́ mọ iye ọ̀pá káàkiri gẹ́gẹ́ báwọn àmọ̀ ya wa kásì bẹ̀rẹ̀ nígbà kan tí wọ́n di kíní kan ọlọ́pàá tí wọ́n tún wọ igbó lọ. anabi sallallahu alaihi wa sallam ogun ràkúnmí ogun kẹ́tẹ́kẹ́tẹ́ nítorí wípé aláàjà àgbàdo àyìn tí wọ́n máa gùn. wọ́n máa gbọ́ mi yẹn o ẹ̀ẹ́dẹ̀ rí pé kàn fi yí máa nǹkan kan ní ẹ̀yẹ sí. ṣáájú àǹkà tí mò ń sọ yìí. àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láyé àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbé àǹtàwà tí ń sọ̀rọ̀ àsìkò làwọn yẹn bá ń jẹ yẹn bá ń jẹ kọ́lé ìlú wàlí náà wà lára àwọn olóyè ẹ̀ níbi tí wọ́n ti ń jẹ lọ́wọ́ ní wàá wọ̀ báyìí níbi ò náwó sí kò tiẹ̀ jẹ́ mẹ́ ẹ̀rú wa kó bá fẹ́ káwọn àná ìṣọ́ la lọ́sàn án kò sí gbọ́dọ̀ mi kò sí nílùú tiwa tí mo ti wá so mi ò kíní mi ò pàṣẹ kì í ṣe pé nítorí pé ọlọ́run bá ṣe léèwọ̀ wọ́n sì jẹ́ lọ. ọ àkọ́rọ̀ ọmọ lórí jíjẹ ṣùgbọ́n wọn ní ináhà làmùtákùn bíi àrùn dìkọ̀ wọ̀ mí kò sí lórí ilẹ̀ àwọn èèyàn mi kò ní bẹ̀ tó tẹ́ bá ń jẹ́ kò sí wàhálà. àwọn kan tá ànábì ṣe tó jẹ́ àlàáda wa ẹnìkan àlè sọ fún wípé ọ̀ gbọ́dọ̀ kájú àìsí ànábì lọ sọ́nà lọ́sọ̀ nítorí kó lè bá àtẹ̀yẹ lẹ́yìn tẹ́lẹ̀ kó sì gàtí yé ma. a lè sọ fẹ́ẹ́ nìkan yìí pé lárúbáwá lọ́gbọ́dọ̀ máa sọ ọgbọ́dọ̀ jẹ́ lárúbáwá ọ̀gbọ́dọ̀ dúdú a lè sọ bẹ́ẹ̀. a lè sọ fẹ́ẹ́ nìkan yìí pé àfi kọ́ ọmọ wí láwà ní káàkiri bó tẹ̀ pé anábì Muhammad sọ̀rọ̀ àkọsọ kì í sí eléyìí ìlànà tẹ̀sìn àmì Islam ṣùgbọ́n mi máa wí láwà ní kiri bẹ́ẹ̀ ni mi àfẹ́ lọ àtàwọn míì àwọn aláwa ní mi máa fẹ́ tó kínní àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ́lẹ̀ kí wọ́n ti wé wọ́n tẹ́ bá fẹ́ gbé gan wọ́n gbé báyìí oṣù ká ni wọ́n gbé kalẹ̀ tí wọ́n bá tún fẹ́ dé báyìí wọ́n dé papọ̀ ní kò ní ìbá ẹsẹ̀ ń gbé mọ́ torí tí wọ́n bá fẹ́ wí ìkọ̀ọ̀kan ó kù dèèyàn báyìí lọ wọ́n máa wá lójú ẹ̀jẹ̀ ni wọ́n máa róòlù lọ sókè ni wọ́n máa róòlù lọ sókè ẹ̀rù ni. níta wá kìlọ̀ ni wípé àwọn tí ò bá àyè sọ yìí pé aláàjà ni eruku wọn lẹ lárúbáwá ni anájọ wa fẹ́ kí eruku máa yí sókòtò òun àtàsọ nífi wá ń fa sókè eruku gbọ́ ẹ̀rọ kí bẹ̀ẹ́ jẹ́ sáàtì ni wá ń faṣọ sókè torí kí eruku ọmọ bá ọmọ bá etí aṣọ rẹ̀ jẹ́ tó bá yẹ kí torí eruku ni kò ní ní kóbìnrin ọba sọ wọlé tiẹ̀ tí bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ torí eruku yẹn náà dòmìnir náà la tọ́wọ́ ẹgbẹ́ torí eruku ni kò ní sọ pé ẹni aṣọ rẹ bá kọjá kókósẹ̀ kò ní so náà máa ti di yàwó ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn obìnrin ẹ̀ẹ́dínní kan aládé alárúbá lélẹ́yìn lọ́dọ̀ tí wàá mi kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ kí n ò nígbàgbọ́ nínú àwọn ọmọ rìsáàlà nípa Muhammad rìsáàlà tó o bá mọ̀ pé rìsáàlà rẹ̀ kárí ọmọ yìí pé áádà máa ń wọlé nígbà tí ọba takò sẹ̀ríà mo rò pé àgbọ̀ mi áádà máa ń wọlé nígbà tí kìnnì nígbà tí ọba takò sẹ̀ríà tí áádà bá ti forí gbárí mọ́ sẹ̀ríà sẹ̀ríà àásọ̀ fún áádà ń pẹ́ máa lọ nu mo rò pé àgbọ̀ mi àwọn nǹkan tẹ̀sí sì fẹ́ ká ṣe tó fẹ́ fà lé wa lọ́wọ́ wípé aláàdá wa ọ̀rùfò wa ni ká fi ṣe kó tó wà wa atuhunna ujurahunna bil ma'ruf ẹ fún wọn ní owó ọ̀yà àwọn owó òfẹ́ wọn níbàámu sí ní tí ẹ ti jọjọ mọ̀ láàrin ara yín ẹ wọ kama ọlọ́wọ́n bá ní pé ká ṣe dáadáa sómi wa kò sọ ibi dandan nǹkan báyìí lábẹ́ ọ̀rọ̀ ṣe dáadáa sí kí láti ṣe dáadáa sí alimaarufu alimaarufu ni wípé ṣíṣe dáadáa sómi nílẹ̀ Yorùbá yọ ọ́ yàtọ̀ ṣíṣe dáadáa sómi lọ́dọ̀ Haúsá ṣíṣe dáadáa sóbì lẹ́jẹ̀ ó lè yàtọ̀ sí tàbùjá bẹ́ẹ̀ ni àyùbẹ̀ kọ́ ọlọ́run fa yẹn lé wa lọ́wọ́ ẹ sáàtì rí i pé dáadáa tí gbogbo yín jọjọ mọ̀ sí dáadáa lẹ́ jọjọ ṣe haúsá ó pè dáàdì rẹ̀ ló kọ́ ṣé bẹ́ẹ̀ ni àyùbẹ̀ kọ́ o túmọ̀ sí pé kò pọ́n yẹn yóò di àdàmú àdàmú àdàmú bàbá rẹ̀ ní bá yóò wọn àtẹ̀rí sí nǹkan kan bọ́lá àti sọ pé àdàmú bàbá rẹ̀ ló ní yàrá kéèyàn wá wà lẹ́yìn bá kó wà lákọmọdájì rẹ lórí ah, àwọn ẹgbẹ́ rẹ ọkọ sí ń gbàrún náà yọ jẹyà o ṣùgbọ́n lọ́dọ̀ tiwọn kìí ṣe àìsí ṣàìdá sóbi kìí ṣe tóbi kó mi wọn lé àbí wọn ṣe dáadáa sóbi wọn wọn ṣe dáadáa sóbi wọn dáadáa wọn sì máa ń pọn wọn ìfara jẹyà wọn ní wọn fóbi ọ̀pọ̀lọpọ̀ yóò bọ̀ ọ̀dẹ̀ ṣe ṣùgbọ́n lọ́dọ̀ tiwọn kò bá mu islam fi wálẹ̀ lórí irú kaba yẹn mo rò pa àjọ mi yẹn ṣùgbọ́n lórí pé bó o láti pè ọ́ lórí bó o láti gbà ọ́ ẹ̀ríkì àwọn kan sọ wípé fàájì àtàfẹ́ kaba yìí fàájì àwọn bàbá wa ni fàájì àlùbáríkà fàájì ha àlùbáríkà alihamudu ilahi rabili kí n sọ rabili o rabili ni o alamina aramani arayimi. ملك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم عليهم غير المغلوب عليهم ولا الضالين aṣọ yìí. ìjọba mi parí ẹ̀ lọ. tẹ bá wa sọ fún ọ ni wọ́n ní báwọn bàbá wa ti mọ kànú. fati ànẹ́bì lọ́wọ́ àwọn fati àwa kì í sáwọn bàbá yìí kì í sáwọn bàbá yìí ló mú fati àwa tó bá jẹ́ pé tó mú fati àwa ọkà ẹnu àfi ká ka fati àbí ẹni òun ka. mo rò pé à ń jọ àwọn sọ alákọ̀ọ́kọ́ nínú gbàgbọ́ nínú àwọn ọmọ rìsáàlà Muhammad sallallahu alayhi wa sallam ó pèpè fún kínní. rárá ìyẹn ọ̀rọ̀ nípa anabi generally nìyẹn máa tún padà sí ní òbí méje hàn. náà ẹ̀hán ó pèpè fún pé gbogbo ọjọ́ kì í ṣe pé anabi ti Áfíríkà anabi ti Yorùbá gbogbo ọjọ́ kì í ṣe ká máa ní kí wọn ṣe Yorùbá wà ní anabi tiẹ̀ ní gbogbo ọjọ́ ni gbogbo wa yẹ kárí ní ìsáàlà yẹ wọn tọ́ba ti wá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ tún máa wá ànábì fún ìjọ míì má lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ni ẹlẹ́yìn. tọ́ba ti jẹ́lá náà. gbogbo nǹkan ànábì bá ti wá mú wa tọ́ba ti kó o ní gbàgbọ́ nínú àwọn mùsàlá rẹ̀ o ní sọ pé ìkànnú ẹ̀ ọ̀kan yìí kílẹ̀ tí o fi kàn wá kọ̀ bá la dá wa nù níta ní sọlá ni wàá sọlá mú wa lẹ́sìn tọ́lọ̀ ń sì ní ike tó ń fìràn kárí gbogbo ẹ̀dá ọlọ́run mọ̀ pé yẹn rí báwọn tí wàá lè mọ́tò wọ́n fún yẹn wa. mo rò pálá yẹn mi ti tó kíní kan wà ń bẹ nísìn lákàrẹ́ mi ti ń pè ní Islamization of knowledge tọ́lá yẹn mi ti tí wọ́n bá ní Islamization of knowledge ìtumọ̀ ni pé Islam àwọn knowledge tí ó sí nínú Islam tàbí tí Islam àti ìsàrà Islam afẹ́ Islamize àwọn yẹn specialize lórí ẹni sì tẹ bá fẹ́ gba phd nìkan kan nínú rẹ̀ wá ní pé tí wọ́n bá ń ṣe kankan tí yóò bá ṣe láàbù lápòjúwe sísọ ṣe gbé abẹ́ aládà làwọn yẹn gbé sí aládà ni tẹ bá sọ fún yín pé dọ́kẹ́jọ ò sí nínú ẹ̀sìn wọn ní bẹ́ẹ̀ ni ìrọ̀lẹ́ àwọn bàbá wa ṣe máa ṣe é nù jẹ́kọ̀ọ́jẹ́ ìsìlámù wa sáwà pa ádà àwọn bàbá wa ti ní ajẹ́pẹ́ òun nígbàgbọ́ nù àwọn ọmọ òrìṣà làwọn ṣùgbọ́n nítorí pé àwọn àáfàá yẹn kìí ṣe jọ́kẹjọ gangan ló pàtàkì sí wọn kí ló pàtàkì sí wọn o alifoloos ló bá ń jọ́kẹta gangan rẹ̀ sí mú wa nítorí àwọn jọ́kẹta ni torí pé anábìtì ní ká má kẹ́dùn yẹn jíjọ́ mẹ́ta lọ ẹ dàpọ̀ sẹ́dùn wọn fẹ́ wá kí ni jọ́kẹta ni àbí wọn fẹ́ wá gbowó sẹ́dùn ni wọn fẹ́ wá sọ́fẹ́ kẹ́dùn ni àbí wọn fẹ́ gbowó owó ni wọn fẹ́ ọ̀rọ̀ ìtọ́gbà afẹ́sìnkú pẹ̀lú tó wà lẹ̀ àti mà pé àlẹ́sọ̀lá aléwálé wọ̀sálámà wọn náà sìnkú láyé ó sì mú kínní wá ṣùgbọ́n àádà àwọn bàbá wa yìí náà kò sí pàtì táwa lòun láǹtẹ̀ nítorí ká bí ra wa léèrè ni wípé rárá o tí wọ́n sòkú láyé ànábì Muhammad wọ́n sòkú ìgbà wọn ti sọkún ẹ̀dá owó ni wọ́n ṣe sọkún gbà ńlá bá débi ká máa sìnkú léwu àyè nígbàgbọ́ inú àwọn ọmọ ní sáárà ni o ìtẹ́ ni mùsùlùmí máa ń sìnkú sí anabi sallallahu alaihi wa sallam wọn ni ja'alu min salatikum fi buyutikum wala tattakhiduha qubura ó ní nínú àwọn àrùn yìí ẹ̀ka àwọn ìtẹ́ mọ̀ kí n lé ọ wà mbẹ́ inú náà fìlà ilé ló dáa jù kéèyàn ó ti kí tó ní ládàá kéèyàn kí nǹkan mọ́ṣáláṣí kó sálámù kó wáyà náà fìlà ilé wọ́n fẹ́ wá mọ́ṣáláṣí náà fìlà tó síwájú òun yẹ kó ti yàn lé kó tó wá olódà jù. àlẹ́bí ni wàhálà tẹ̀tẹ̀ pẹ̀lú ha kò wọ̀rọ̀ ẹ má sọ ilé yín di tẹ́ nítumọ̀ sísọ ilé di tẹ́ ni wíkẹ́ ibi tá a bá ti sìnkú sí àyíkírun bẹ̀ tọ́tẹ́ eléyìí tó túmọ̀ sí kí wọ́n la gbọ́dọ̀ lọ sí kùsì ìtẹ́ ni tá à ní mọ̀ kí wọ́n bẹ̀. kẹ́rì kan wá sọ fún ayé bí a àádá tí wàá lọ́wọ́ àti wọ́n ṣe. a sọ fún mi pé o nígbàgbọ́ nínú ọmọ mu ìsára rẹ bá torí ìsára rẹ tó yípo kárí ó sì kó lu èèyàn sínú. àlàyé báwo láti sìnkú ó ṣe kí ni o ó wà bẹ́ẹ̀. àlàyé bá ti ṣe òkú ó ṣe kí ni o ó wà bẹ́ẹ̀ tó nínú ìgbàgbọ́ nínú àwọn ọmọ ìsára nàbà Muhammad sallallahu alayhi wa sallam òun ni ìgbàgbọ́ nínú gbogbo nǹkan tó bá ń wá òun ni títẹ nípa gbogbo ìfẹ́ ẹnu wa títẹ nípa gbogbo àlàáda wa títẹ nípa gbogbo ìṣesí wa fún tàbí fún àlejò Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ọmọ ìsára nàbà Muhammad sallallahu sẹ méjì jẹ àmà ìsáàlà yẹn tẹmudéèlú nípa nípa Muhammad sallallahu alaihi wasallam ìyá àti ọmọ yìí wáyé pé ká máa sọ wípé àwọn èèyàn ká mẹ ẹlẹ́sìn mi àwọn ẹlẹ́sìn kejì ẹsìn kan náà Ọlọ́run kan náà làánú ń pè é sẹ mo ti wo ó ti wo torí pé ìsáàlà sẹ̀rí àtàlùbà Muhammad sallallahu alayhi wa sallam sẹ̀rí àtò náà sẹ́wọ̀ sẹ̀rí àtò àdúgbò tó síwájú ẹ̀rẹ́ gbogbo ẹ̀sìn ẹ̀sìn kan ẹ̀sìn Yahudi ẹ̀sìn kan ẹ̀sìn àwọn Nasara ẹ̀sìn kan ẹ̀sìn àwọn kan kò sẹ́sìn kankan máa wò ẹni tí wọ́n ti ń ṣe nǹkan míì tó yàtọ̀ ṣé ìsìláàmù tá nípa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam mú wa á sọ fún yín pé ọ̀sẹ̀ sí o kórópa àjọ mi àtẹ́wájú wa torí wọ́n sọ wípé àwọn àdínú àbí àlàdíyánú àsàmàwìyà àlàdíyánú àsàmàwìyà àwọn ẹ̀sìn tó wá láti sánmà sálàyé mi ti heavenly regret religions wọ́n wà ní pèsè bí ẹ̀sìn tànàbí wa Musa náà ìlọ́dọ̀ ọlọ́run náà ló ti wà ṣé ẹ mọ̀ pé ọlọ́run bá ló ń sọ ẹ̀sìn yẹn kalẹ̀ àti sẹ̀ríà rẹ̀ tọ́ ìbùn ẹ̀dì ti yẹ Isa ṣé bọ́dọ̀ ọlọ́run bá ló ti wà ọlọ́run ló sọ kalẹ̀ wọ́n á wò wípé tó bá rí ẹni tó pé ọlọ́run bá ló sọ ẹ̀sìn yẹn kalẹ̀ látọ̀dọ̀ rẹ̀ àwọn ẹ̀dì máa ṣẹ̀sìn yẹn náà lọ làkúngbé nìkún wáyé ohun la ìkẹwà ha di ìwà e a ní dẹ̀ yẹn wá sẹ́sìn ṣùgbọ́n kì í ṣe pé ìtumọ̀ rẹ̀ ni wípé ẹ̀sìn tó yàtọ̀ sí Islam lálàáfíà sáàjọ mi tó bá lálàáfíà láyé ànẹ́bì yẹn kò lálàáfíà àmọ́ ní sùn nànàbì Muhammad sallallahu alayhi wa sallam lóbi sọ pé kálá níbi àmúṣá gan bóyá isa ló ti sọ ní kí n máa sọ ṣé musa ló sọ àbí wọ́n ní pé tó wáyé pé Musa bá wà láyé ni máa wà sí àhú láti bá a yìí kò ní nǹkan mi tó ṣe yọ tẹ̀lé mi yọ tẹ̀lé mi. tó wá sọ Musa sì ní ọlọ́lá jàǹdùbí wa Ìsá lọ sáà gbọ́ mi anabi amusa aleyhi salatu wa salam ọlọ́lá ju anabi wa Ìsá lọ anabi muhammad sallallahu alayhi wa sallam tó wá sọ pé Musa wà láyé ni máa wà sí àhú láti bá kò sí nǹkan tí ó sì yóò tẹ̀lé mi lẹ́yìn ọmọ ẹ̀yìn mi ni ó jẹ tó bá rí bẹ́ẹ̀ ẹnì kankan ò lè jáde lọ́nà kankan kúrò nínú sẹ̀rí àlùbà Muhammad ẹ̀sìn kankan ò sì lálàáfíà mà tẹ́lẹ̀ kan bá lóun tó sẹ̀sìn mí ní ìsìn yàtọ̀ sí ẹ̀sìn Islam yẹra àyè ìsìn yàtọ̀ sí pé ìṣẹ̀ra tó bá di ọjọ́ àlùkò yá màhúwà mi nìkan ọ̀sìn nínú ẹni òfò ní ọ̀gbìn ara ìtumọ̀ wípé risala nípa muhammad sallallahu alayhi wa sallam ọ̀ka yìí ṣáájú ọ̀gá tí mo sọ yìí tó o ní wípé ká mọ̀ wípé nǹkan mẹ́ta mo ti sọ̀tà ní ọ̀rọ̀ méjì alákọ̀ọ́ ọ̀yà ọ̀yà ọ̀yà. ìgbà àgbáyé pátápátá bí báwọn. àní pín ìjọkan pé anábì tiẹ̀ nǹkan ó lè ní kílẹ̀ lẹ́gẹ̀dì. tiwa mu kò lálàáfíà gbogbo ẹsìn láyé òde òde o tó bá ti àtúntà nípa Muhammad sallallahu alaihi wasallam kò lálàáfíà nítorí pé ẹ̀sìn yẹn ẹ̀sìn àsìkò yẹn ni tó ti lọ gbọ́dọ̀ pátá yẹn mi ti sọ àsìkò tó àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó ti yíwó tó bá rí bẹ́ẹ̀ gbogbo nǹkan tá a fa wa sọ fún wa nípa àníbà Muhammad sallallahu alayhi wa sallam tá a sì gbọ́dọ̀ ọmọ tá a gbọ́dọ̀ jí mú ọmọ wa jí mélòó bá alakọkọ anahu abdul àwọn oníṣẹ́ nínú àwọn kan tí wọ́n sọ anabi wọn di ọmọ ọlọ́run tàbọ́lọ́run sóyè báyìí ẹlẹ́kẹ̀jì anahu nàbí jù àní sí iná àwọn tí ń pè ní sáyẹ̀rù àbí màjínùn sóyè báyìí ẹlẹ́kẹta anahu rasul ẹlẹ́kẹ̀rin anahu khatimu wa khatamul anbiya'i wal mursalin àní tẹ̀lé àwọn amadíyà àtàwọn ọmọlẹ́yìn wọn míì náà sóyè ojú mélòó anahu habibu wa khalilu rabbil alamin ẹlẹ́ẹ̀kẹ́ fa ani kulu dáwà nùgbò wà tí bá dàgbò fàkọ́ yóò wàhálà ojú mélòó ẹlẹ́ẹ̀kejì ní kí anabi ìsàtà wà á mà tó lè dín ní wàlẹ̀ ẹ̀ǹsì wà ká fati wàrọ̀ ojú mélòó tani bá sọ méjèèjì tani sọ méjèèjì alahadà torí pé báyìí ní ìsìn ọ̀rọ̀ alukur'ani láàmú sí i àálì ma mẹ́rin lẹ gbọ́ àbí lẹ ń dè ẹ máa fetí lẹ wọ́n máa sọ padà fún wa nísì wọ́n máa sọ padà àwọn àbọ̀ síbi Al-Qur'ani náà Al-Qur'ani tá a gbé lọ́wọ́ yìí tá a ka ni ìgbàgbọ́ wa ń pẹ̀ ọ yẹ ká mọ̀ kí ni àpéjà tí mùsùlùmí gbọdọ̀ nípa Al-Qur'ani torí pé àwọn kan bẹ jẹ́ ti Al-Qur'ani di ìwé yẹ̀ wò wọ́n sì fi àṣewà àwọn àbíkọ́ pọ̀rọ̀ sí láàyè wọ́n wà wẹ̀ lóhùn wọn wà fọwọ́ sí ìbákọ́rọ́ báyìí tó wáyé pé lágbájá ló gbé ìkúra ní ọmọ yìí yàtọ̀ wọn lóko rẹ̀ hàn nílẹ̀ àti mi nàgàlà mi nàní mọ́sá yìí ní ara sọ̀rọ̀ àti mọ́sá yìí ní nàní nàrà àti ní ara yìí mi ètò ńlẹ̀ àga máa máa ń lẹ̀ àbá wọn nígbà wọn bá ka lọ débi mo bínú kúrò àjọ bá máa yí yìí. tó bá àwọn tí wọ́n ń lò náà wọ́n padà gẹ́ẹ̀tì wọn wọ́n tó bá jẹ́ kí wọ́n lo jí nǹkan ìwọ́n náà máa ka yàtí ní bá ti ń ka yàtí kò ní yí lórí ẹ̀ kò sì ní yí lórí ẹ̀ lóòótọ́ èyí ló yẹ lọ́wọ́ ẹgbẹ́ wọn ló ń jí wọn náà sàmọ̀ káyà sí yẹ́n bá ti yíyà sí wàlé kúrò àwọn náà yíyà sí wàlé kúrò ayélujára kìíní nàkàlà ń sẹ́yìn nàkàlà ń sẹ́yìn aláṣọ ti ń sẹ́yìn aláṣọ ti ń sẹ́yìn kò ní í jí tó bá dórí ẹ̀ yóò wà lọ yí lórí ẹ̀ lórí. ẹ wò lọ ìdábí yàn kan wò lọ wọ́n fi kọ́kọ́rọ́ sáàní kúránì ni yàtí wọ́n fi sí wọn máa yí o wàláyé máa yí ní wọn kà ló báyìí wàláyé máa yí tí wọn máa yí báyìí tí wọn máa kó yí wàláyé á máa tèmi kan ti practicalize rí èmi ò ní ilé oko láwọn tí wọn ní ní o tí wọn ti practicalize lójú mi tèmi kan ti practicalize ẹ a máa ń ṣe láti pé àyè mẹ́ta àmì ẹ̀yà wọ ẹ̀fi kí ni tọ̀wé lé ẹ wà máa yí pé ọwọ́ ta lọ́wọ́ tó bá dóni ń tọ̀ yóò yí yóò yí o yóò yí ṣùgbọ́n ìjọ tá a padà wá kásíkòòfù láà sọ fún kí n tàn ọ́ yà wọ́n náà mọ̀ kọ́ wá yí lórí tiẹ̀ mọ́ tọ́ bá wá lórí ẹlòmíì yọ wá yí wọ́n ti torí ẹ̀ fi àjẹ ẹlòmíì àti ọ̀lẹ́tọ̀sí wọ́n ti pẹ́ ẹlòmíì lórí olè tí ó ga ara táwọn èèyàn kan lè kéwù lò táwọn lè kéwù bídíà lè kéwù burúkú ọlọ́run sáà lọ náà ẹ bá sọ méjèèjì ókè. Okay ta ló fẹ́ sọ ẹ bá ń yọ fún bàbá rẹ̀ hàn ah, sọ mẹ́ta alákọ̀ọ́kọ́. abidu ni nabiyo òtítọ́ ẹlẹ́kẹta ọ̀sẹ̀ ẹgbẹ́ fún dókítà. pẹ̀lú sọ̀rọ̀ kọ́tìmù wà kọ́tàmù alàmúyá wà lùmọ̀sáyé ẹ sọ sókè ẹgbẹ́ kìíní sẹ́nu. Ah, kí ni túmọ̀ ẹ̀ wọn ló sì fún lọ́la jùlọ wọn ó di mélòó báyẹn ẹlẹ́kẹ̀ẹ́ ni ó yá fàyín rahman fàyín rabbil alamin. Ah, kí ni túmọ̀ yẹn. àánú hmm? ah, ní àtìfẹnúyà ẹgbẹ́ kiri tí ẹnu dáadáa. àti wasaayù ilẹ̀ wa rọ̀ òkè afati ilẹ̀ wa rọ̀ sọ ìyẹn la wa ló ní tùmọ̀ mẹ́ta lẹ́nu kan bá a sọ yẹn náà nǹkan mẹ́ta la sọ lọ́dà yóò ju bá a lọ nǹkan mẹ́ta tí mo rántí nìyẹn tani ó sọ yẹn ẹ wá gbé kúkú túbú. ẹ sọ̀rọ̀ sókè sa. Uh-huh ayo bẹ́ẹ̀ ti ń fún áfíríkà lánàá bí ọ̀tọ̀ ti ń fún yorùbá lánàá bí ọ̀tọ̀. gbogbo ọjọ́ náà. èmi ọ̀gbọ́ o abẹ́ ń gbọ́ àwọn èèyàn ọ̀gbọ́ wa ẹgbẹ́ kìíní sẹ́nu sa. aláda hàn torí wọn kárí gbogbo èèyàn ni aláda ẹnìkankan ò gbọdọ̀ dáyàtọ̀ yóò máa bọ́ sínú ẹ̀sìn ni tí yóò bá wa ta kẹsìn ló kù ọ̀yà. bẹ́ẹ̀ni ẹn yọ ẹsìn ẹkọ wà lálàáfíà àmàláyé òde òní ọba àjẹsìn àbáláyé èmi ọmọ ẹsìn jẹun báláyé èmi ọmọ ẹsìn jẹun bálọrùn tó aláwọ bọ wọlé àti ọmọ ẹsìn ọsàn àwọn ẹni tó bá níbẹ̀ ni. نعم نعم نعم wọ́n lè gbé kí a lè rí bí basic basic tó fẹ́ pé ìbàjẹ́ ibo ìbàjẹ́ tapa hmm? pé ìbàjẹ́ ibo ìbàjẹ́ tapa tí ìpèpè ọ̀ṣun bá lọ rẹ̀ kí ni kẹ́tí máa fi dé pẹ̀lú eh, àṣà tèmi fún àpẹẹrẹ ìlú àṣà kúkú ìbàjẹ́ àwọn tó wà ní ìwà pàjọ nínú èdè wa ní máa gbọ́ ní àwọn máa ń sọ ìdáwọ́ ọ̀dọ́ọ̀sì àwọn òbí nìkan náà lè tẹ̀ mọ́ níbẹ̀ wọ́n ní mọ́sálásí wọ́n ní kéwọn ọdún mọ́sí wọ́n á ní kéwọn gbé àwẹ̀ ní ẹni sáwò àwọn kan tó ní pé akẹ́kọ̀ọ́ tó kà yìí pé. kí ni àbálẹ̀ yẹn kí ìgbúdù kan wọ̀nyẹn bóun lè yóò fi ṣe kí ni common place ní ọ̀lẹ́ lò ní òwe òwe bóyá sí àwọn bàbá láìtì ni àbí ìwò ni òun láìtì ẹlẹ́kẹ̀ẹ́ àwọn ẹni wọn bọ́dá aláàpọ̀ náà ẹ̀yẹ́ náà ó ní ìkànnì pẹ̀lú ọ̀dà àyà mọ̀ lọ́nà. àwọn ọmọ wà lọ́sẹ̀ bóyá bí máa ń lọ àwọn bàbá yìí bàbá jẹ́ tó bá gbé oko fún àgbẹ̀dẹ àgbà ìjà sòrò nǹkan bí àtàwọn ọmọ tó fara jọ ilẹ̀ yorùbá kó o lè ní o ṣe lè lọ́pọ̀lọ́ pé ṣé lè ṣe ṣíríkì yà yí àbí kò àbí àṣà ni. alọ́mọ bọ́ wọlé àti bẹ̀rẹ̀ sànù wọn ṣé yọ́lá àkọ́kọ́ ni àná ọ̀hún lásán ẹ̀sìn kan tó jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn Islam kì í jẹ́ ìdíyèdè sálàyé mi ti àfi tá a bá rí pé ìtumọ̀ ènìyàn ò dáa lọ gbàtọ́ ló fẹ́ sọ ọ́ alukur'an kalẹ̀ èdè anabi àtàwọn èèyàn tó wà láwùjọ rẹ̀ lárúbáwá alukur'an yóò ti jẹ èdè wọn náà ló ti kalẹ̀ mọ̀nàkọ́lá yẹn ti mo fún wọn fún ìlà olùtí kò chéǹdì pé kálu kẹ́lìmà ìlà àkọlọ̀ yorùbá àjọ mi ìlà náà ìlà bá máa kọlọ̀ àìlà kò chéǹdì gbólóhùn wípé àní lọ gbólóhùn àìlà ń kọlọ̀ là gbọ́dọ̀gbọ́dọ̀ ayé mi ti Allahu wọn ti ń pè bẹ́ẹ̀ síwájú kí Lárúbáwá tó ní ní Islam tó ní sí òbí rẹ̀ yìí nà ẹ máa jọba wájú tí o lọ ẹni tó kò chéǹjì gbólóhùn yẹn sẹ́gbọ̀n mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́rí sọ̀rọ̀ èròǹgbà wọn ti fún àlọ́ àti ṣe àti irun kíkí kéka sí bá a ṣe ń kí ní ìsìn hajj àjà hajj tó ń sè kọ́ yàtọ̀ hajj wà imarata al-masjid al-haram kàmínà àmàlà bí dáwà lè mú ẹ̀rí kí wọ́n ti ń ṣe hajj yẹn síwájú islam tó dé torí ilé ibrahim ó ti ń bẹ síwájú kálíbà muhammad sallallahu alaihi wa sallam ohun tí wọ́n máa ń ṣe yẹn náà hajj wọ́n pè wọ́n kàn ṣe ìdí sóra kan fi ṣe ní ẹ̀rọ pàrọ̀ ayé mi ti sọdakọ oníyàmọlòkù sara nílẹ̀ èdè Lárúbáwá wọn ti ń lò bẹ́ẹ̀ síwájú islamu tó ní islamu tó ní tó bá rí bẹ́ẹ̀ islamu kì í ṣe dìde àwọn èèyàn ṣùgbọ́n àgbọ́yé wọn tí ò bá lálàáfíà bí èdè yẹn ló máa ń ṣe tí wọn bá ń lo gbólóhùn fún tuma tí ò da islamu wà bọ́ ṣe yóò mú mi tó dá wa tàbí kó ṣe ìdí àgbàgbọ́ wọn fún nǹkan yẹn so wo yorùbá o afẹ́ kírun ni kò sí ti ń bí afẹ́ ṣe sọ̀rọ̀ a èèyàn sọ yorùbá mọ́ bá wọn kanajọ́ lásán ni bí káfẹ́ mọ́ sàṣẹ jù ní ẹ̀sìn afẹ́ ṣe sọ̀rọ̀ a wọ́n yìí ṣe sọ̀rọ̀ a yorùbá máa kírun ni èdè wa ni ẹ wá máa wọ a máa ń ṣe àlùwàlá ni ṣé àti yorùbá máa ń ṣe àlùwàlá bọ́ wọ́n yìí ṣe yìí wọn sọ ẹ mọ yìí ṣe irun sọ kéèyàn ẹni afẹ́ ṣe sọ̀lá èdè míì ló ń sọ kẹsì ní yorùbá kò dẹ́sí dọ́kẹ́ sílámù pẹ̀lú yẹn kò sẹ́nìkan tó sọ pé afẹ́ kírun rí tó wá gba ìtumọ̀ míì jọ lálàáfíà lérò pẹ̀lú ẹ̀ afẹ́ kírun rí sálàyé mi ti tá a bá lọ sí hajj a máa ń lọ sí hajj ó lọ sí hajj ṣé ni yorùbá máa ń lò fún hajj àbàlùwàlà kí ni wọ́n máa ń lò fún yìí gbà ni a máa ń lò fún àgbà àwọ̀ àyè sọ pé abẹ́ sì sọ́wọ́ kò sí ìgbà tí ń jẹ́ bá wọn nọ́nsẹ́ǹsì nínú ìgbà àwọn ènìyàn pírọ́blẹ́mù ká wá ní ibi kí sẹ́yìn rí nìyẹn gẹ́gẹ́ àwọn èèyàn ọ̀gbọ́n yìí nìyẹn torí kébi tí àwọn kìnìyàn ti emanate pé ká máa ṣe ẹ̀ ní gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá tán ti lọ tán dájú àgbà lẹ́gbọ́ lẹ́nu wọn nínú àádùsúnà tó yẹ pé Yorùbá ló gbé tó dàgbà yẹn lẹ́gbọ́ lẹ́nu àyẹnu àwọn tó yẹ kí bóyá ẹlòmíì ti pẹ́ lẹ́ lárúbáwá ẹlẹ́mìí ti gbẹ́lẹ̀ haúsá ẹnu wọn lẹ́yìn tí mo gbọ́ wọn kaba mo rò pàrọ̀ yìí ti bọ́ látara àfẹ́ táwọn èèyàn bá ní sáwọn àti sọ àwọn ọmọ wa gbàgbé gbàgbé gbàgbé ọtí kò sí nǹkan tí ń yẹ bẹ́ẹ̀ o ìyá máa dín òun ni ìyá máa gbá àwẹ̀ àwẹ̀ làwẹ̀ ń jẹ̀gẹ̀ ṣe sọ́wọ́ tó bá fẹ́ sọ lárúbá sọ lárúbáwá tó bá fẹ́ sọ yorùbá sọ yorùbá á sì mí ni haúsá náà á sì mí so ìkẹta mẹtẹ sọ lẹ́ẹ̀kan asamu anlọ kásámú náà ni sálàyé mẹtẹ asari la hausa náà ń pè àtọ́dọ̀ hausa náà ti mú gbogbo àwọn yẹn sọlá wọn ò ní yorùbá fún asari ni sọ gbogbo àwọn nǹkan tá a bá irú kíní tí wọn há nìsí kí ló kọ rẹ tàbí nù ni sálàyé mẹtẹ sọ nígbà tá a dí òsì lọ́dọ̀ wa kò tá a sì lọ́dọ̀ wa ọ̀dà hausa ló ti wá àwọn tí wọn ṣe ń pè náà làbá wọn pè dàbí nù ni dàbí nù tó dàbí àwọn aláǹtọ̀ àwọn ẹlòmíì tó bá wọn fún mi dàbí dùn dàbí nù ni. èyí ó sì wá máa sọ pé afẹ́jẹ o afẹ́fi táǹbù ọba àsọ bẹ́ẹ̀ afẹ́jẹ dàbí dùn kò sí nǹkan tó wà bẹ́ẹ̀ sálàyé mi tiẹ́ tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn nítorí pé àwọn èèyàn ọmọ abẹ́yẹ̀dẹ̀ Yorùbá lòdì torí pé yóò padà di pé afẹ́fọ́ sáwùsáwù náà sọ́ra yìí ti mo fẹ́ kó sàyára kò ní sọ pé mo fẹ́ kó mọ́tò mo fẹ́ kó sáwọ́bù àti àwọn oníṣẹ́ dábàá tí gbogbo èdè Yorùbá sí lárúbá tẹ́yẹ́yẹ́ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tàná tó rò lásán sóti ọlọ́run kó sànù wa ọ̀rọ̀ ìjà lọ káwá ní àgbé odó sẹ́nu ọ̀nà èmi ọmọ ń pè lẹ́nu ètí mo mọ̀ ní pé tí wọ́n bá já yín sí yọ lọ

bí ká máa sọ wípé Elédùmarè àti mọ̀káwọn ẹlẹ́bọ ní máa ń lò yálà yẹn mi ti òrìṣà òkè àmọ́ pé òrìṣà ẹlẹ́bọ ní máa ń lò wọ́n tí o bá ti rí báyẹn tí o bá àwọn àlìfáàgù ń bẹ tó jẹ́ àlìfáàgù ti Yorùbá mùsùlùmí àwọn àlìfáàgù ń bẹ tó jẹ́ àlìfáàgù Yorùbá ti kírísítẹ̀n kírísítẹ̀n lágbèjúwe téèyàn bá sọ wípé Ọlọ́run ọlọ́run ọlọ́run lọ ẹ mọ̀ pé sí mùsùlùmí sì lélẹ̀ ìlà torí ọlọ́run mùsùlùmí ó sọ ọlọ́run ní kiri yóò máa sọ. ẹ máa wo kì yóò wá lọ́la kò ní í wá lọ́la kò ní í wá lọ́la ni mùsùlùmí máa ń sọ kì yóò wá lọ́la ń là ń di fún mi ṣé ẹ gbọ́ mi kì yóò rí bẹ́ẹ̀ yóò ṣe kínní kan àwọn ní ànìyàn kò ní ni wọn dẹ ní yorùbá gidi sálàyé mi ti kì yóò yí padà kò ní yí padà ni mo rò sálàyé mi ti àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ báyẹn irú yẹn kò sí wàhálà mẹ bọ èdè náà ni èdè kan náà náà ni so yóò bó ṣe wá wà náà nìyẹn kódà èdè lárúbáwá gan látàyè kan sáàyè kan ó yàtọ̀ síra wọn ìyẹn oníjèǹjì àwọn ìjèǹjì èdè tó bá jẹ́ pé tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀.

ṣé ẹ ti dé ni mo gbọ́ yín. náà ah, ẹ. bilimaro fan pẹ̀lú díẹ̀ tó tá a ti jọ mọ láàrin ara wa náà pẹ̀lú tó bá òfu wa nílùú tiwa mu ààyò ilé àti wá sọ pé màrúfù yẹn gbọ́dọ̀ jẹ́ ti ọ̀tá kẹsì àní àládà yẹn ó gbọ́dọ̀ jẹ́ àládà ti ọ̀tá kẹsì. kámọ̀ dọ̀bálẹ̀ àbẹ̀wò ni bó ṣe ta kẹsì ni wípé kíkí yàn nínú Islam ní bá a ṣe máa ń pè ọ̀kan náà wọn sábẹ́ àná bàbá Muhammad kò tíráfù ìgbà tó tíráfù ọlọ eré ayá máa ń sáàmù kan ìgbà tó bá padà dúkú sí ẹlá lóbi báyìí sọ̀rọ̀ àjọsán ó kàn kúrò àwọn lẹ́yìn. a àwọn èmi kìlọ̀ ní dàyí ní àwọn àdára rẹ ó ní pé mẹsẹ̀ ń kí ọba wọn lọ́wọ́ nù ìwọ́n sì tóbi dàwọn ọba yẹn lọ àwọn èmi kìlọ̀ ẹ kíyàn bá wọn ẹ má kíyàn kẹ́ máa kúrò àwọn lẹ̀ ara ó ní ọ̀dà títà bá lè wá máa kúrò àwọn lẹ̀ bá wọn tábà kún bẹ́ǹdì ńkọ́ àwọn èmi kìlọ̀ rárá sọlá lè wọ sàn ọ̀dà àti àmọ̀ bára wa lọ́wọ́ anábìyí náà àmọ̀ èlèmọ̀ bára yín lọ́wọ́ ẹ̀sìn lè mọ̀ sálámù ìdí inú tí òbí dáa torí wọ́n ṣe fún anábìyí ó sì kọ̀ sóde torí ẹ̀lẹ́mì ni òpin kọ̀ọ̀sẹ́ ẹ̀rí direct ẹ̀rí direct ni direct ni nọ́ọ̀bì wúrúwúrú tó ànsà direct ẹ̀rí kọ̀ ọ̀bọ̀n mọ́ màá sọ yẹn torí pé direct ni ọlọ́sàn án wọ́n ṣe fún anábìyí Muhammad sallallahu alayhi wa sallam ó sì kọ̀ sókè yẹn máa dọ̀bálẹ̀ fún yẹn kọ̀ bá sàlámù ṣé ẹ rí oníkíní kata máa ń pè ní àdọ́ òsìlódì àdọ́ òsìlódì òun ni àwọn oríkèéríkèé ara tá a fi mọ́ ṣe sùdúdù méje ni wọ́n ẹni tó bá forí kanlẹ̀ tí méjèèjì ò bá pé ẹni tọ̀ kódà kó sì rún ní kíkò ní o bíi ẹni tó forí kanlẹ̀ lórí irun tí òfin mú kanlẹ̀ ìforí kanlẹ̀ ìforí kanlẹ̀ lẹ́yìn ayọ̀ nù bí ẹni tí ó forí kanlẹ̀ lórí irun tí èsì ṣe kúrúkùté tí yóò wá dọwọ́ àtẹ́lẹwọ́ méjèèjì lélẹ̀ eléyìí ò fọyọ̀ ọwọ́ kanlẹ̀ kò sì ṣe sùjúdù bí ẹni tó ṣe sùjúdù tí yóò gé lẹ́sẹ̀ tí yóò wá fọmọkún méjèèjì kanlẹ̀ ẹni yóò ṣe sùjúdù bí ẹni tí yóò ṣe sùjúdù tí àwọn ìka ẹsẹ̀ rẹ̀ wájú tí wọ́n kàn tí èsì pé wọ́n ti gé èyí tó wọ́n ṣe sùjúdù ṣé wàá rí gbogbo àdánwò tá a dúgbò nǹkan tí wò ó ní a gbọ́dọ̀ ìwọ ni títí yóò bá dọ̀wọ́ alẹ́ fún yàn yóò dọ̀wọ́ dé yóò dọ̀wọ́ dé àbí òní dọ̀wọ́ dé ọlọ́run ló dẹ̀ níbẹ̀ táwọn àdọ́wọ́ sí lójú méjì èké yẹn ayé ló fẹ́ lórí ẹ̀yàn lọ ọlọ́run ló sàkọ náà rárá ìwọ́kọ náà wàá ní wàá sàkùn lọ́ọ́ fẹ́ràn sọ ní mo ń bọ́. bẹ́ẹ̀ ẹni tó bá sọ bẹ́ẹ̀ níbi tó yín mọ ìwọ àti sá ọyá ẹ máa fún àwọn ẹni ẹ má gbàgbé mi o <laughs> ah, ẹlòdì ọ̀rọ̀ ni ó sì lò ẹ̀sìn Islam sọ pé àyè jẹ èèyàn pa àṣẹ ìyẹn ló fà á tó ń jọjọ pé nínú àwọn kìfìrí kan kí làwọn ẹbí sọ fún wa wàlíyàkùn awúwàlà má tẹ̀lé àwọn ọmọ ilé yìí sàládà tó ń la ìlà àyè àwọn àyùwà àyùwà ìwà ẹ ẹ bí wọ́n sọ pé kọ́kọ́ lọ́ máa bá wọn yà ó ní pé wọ́n ti tà ọ̀hẹ́ àyí déédéé máa bá kìfìrí jà yàrá tàbí ẹlẹ́sìn míì àyí déédéé bá a jà tí wọn bá ti gbà wọlé fún wa tó bá sì tẹríba fún rúùlù wa pápá àwọn alùpùpù ṣùgbọ́n nígbà tó bá ṣe wípé wọ́n láwọn máa pe nǹkan míì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run àwọn sì ní ìgbà tọ́lọ̀ wọ́n sì máa ní ẹ̀sìn ọlọ́run padà ìgbà yẹn lèyàn máa bá wọn jà mo rò pálá yẹn ti ṣùgbọ́n kì í ṣèjà gẹ́gẹ́ ni ó ṣàwájú dáwà ni ó ṣàwájú tó ló ń lọ pàtàkì ìjà lọ kódà lẹ́yìn ìgbà tí jàǹbá ń lọ́wọ́lọ́wọ́ tí wọ́n láwọn sọ̀rọ̀ ẹ̀ dà ká máa pàdé ara wa ká máa fi ọrùn kírun sunna ni ní ìgbà ìyọkan ìgbà náà ni wípé ẹni tá a ti rí ti pẹ́ tàbó dé láti ìrìn àjò a lè yíra ká lè mọ̀ra ká fọ̀rùn kírun ìgbà tá a jọ ríra wá ní gbogbo àgbà yẹn lọ́sà mọ̀ fọ̀rùn kírun gbogbo ìgbà sásásá kò sínú sunna kò sínú lànà tó ti yẹ mọ fáwọn yẹn ni mọ̀ jàmọ́ lẹ̀ máa tẹ́nìkan bá ti bẹ̀rẹ̀ láti ibì kan wọ́n máa mú wásálẹ̀ báyìí wọ́n máa mú lókè báwọn ẹ dáhùn sọ yọrọ ti wọn tí mi rí wọn wọn dọwọ ẹgbẹ àgbà. náà náà ṣé ẹni gba àwọn obìnrin ránṣẹ́ ẹ má dàgbé wọn òkun ọ̀rọ̀ àrọ. tí màmú bá ń ka kí wọ́n wáyé bí ká kí wọ́n kí àníjà ń ká bá jẹ́ tó bá ka jẹ́jẹ́ nìyẹn máa ka wákìá wọ́n ní jù. mẹ́ta títí títí débi mẹ́wàá jala yẹn lọ jẹ tó bá di kí máa mọ̀ pé kéèyàn máa fi lọ kó máa fọ́n kà sí ṣé gbàdọ̀ mọ́ ọ́n náà ṣé bẹ́ẹ̀ ni wàá kù náà wàá yẹ

pé kí n tó kà á ẹni ẹ ti ó fa ìmọ̀ sí mi pé mo dúró tí mo fẹ́ kàdé ní ẹ̀tọ́ tí mo tí mo kà á tó ti padà sí. ọ wà máa mi ọ wà máa mi tó ti máa kí o ẹni tó yẹ pé kéèyàn tó kaba tí a tẹ o ti rú kó o ti dìde a kí ni n kà ọ wà máa mú mi ni o ọ wà kí ẹ tún náwó sí ẹ tó bá ti náwó ọgbọrọ fún tọ́lọ́ bá ti ká dàá pé yọkùn ọ̀ yọkùn ọ̀ tí yọba ti kùn ọ̀ gbà fọlọ́ ọ̀dọ̀. náà bọ́yá ṣé ẹ ti fi tàwọn obìnrin ránṣẹ́ ṣé ó ní gbogbo tó kú bẹ́ẹ̀ lọ́dún fáwọn obìnrin báwọn ó ti tán bẹ́ẹ̀. àwọn obìnrin jẹ ní ṣùgbọ́n nígbàjọ náà ní àbárí wọn lù àwọn ọ̀rọ̀. ó sì pọ̀ tó kù náà náà ọ̀yà wàhálà ń sọ̀rọ̀ àwọn. yóò tó máa mi ìka sẹ́yìn tí yẹn bá ń ṣe ẹ̀yẹ tàkìyà tí yóò bá mi ìka déédéé tó bá mi ìka déédéé kò sí tí yóò lálàáfíà bọ̀ ẹ̀bí yẹn bá mi ìka kó ti máa mi láti bẹ̀rẹ̀ kò ní ìdí pé bájá kébi àṣàlù nǹkan yẹn bọ̀ kó sá nà ká yẹn ó sì má nà báyìí kó nà báyìí sáájọ́ mi ìyẹn nà ká báyìí ìyẹn má nà báyìí. sẹ́bẹ̀rẹ̀ mi wá àbẹ̀ ẹ má má gbàgbé àwọn obìnrin. náà. amiru Lautana, na. àwọn ọmọ yìí. náà bí bí wọ́n ti máa ní pé àlìjánu máa ń tẹ̀lé yẹn tí ẹni tó bá ti jẹ́ ìránṣẹ́ ọlọ́run ọba fáwọn èèyàn lásìkò kan ó ní ìránṣẹ́ táwọn àlìjánu náà tí ó ti yé bá dídá ni wọn mú sáré o ti yẹ yín báyẹn tábà ìwé ni wọn jẹ fẹ́yàn tó ti yẹ síbẹ̀ ni mi wà ní oṣù subhanaka allahumma wa hamdika ashhadu an la tó ti bá tiẹ̀.